bí ó ṣẹ́yún ni o náà gbé wá bá mi ń dé òun ló dúró yìí that man that boy lóòótọ́ ọlọ́kadà ẹ̀ ni òun gan bu ó ń bàjà ló wá sọ́dọ̀ ẹni tó ń rí òhò ẹ̀ àwọn nítorí ó kì í ṣe menstruation kí ló fà á. wọ́n má lè wọ́n kì í ṣe menstruation. kì í ṣe ẹni lè jẹ́rìí ẹ̀ wà láyé. wọ́n ṣe menstruation rí. kì í ṣe adẹ̀ lóyún àgbẹ̀ ẹni tó ń tọ́jú ẹ̀ gan wà ọ̀dẹ yìí ni ẹlẹ́ madam. ẹ kalẹ́ sa. ẹ ẹ kúrin. yes sir. ta ló jókòó lẹ́gbẹ̀ẹ́ yín. màmá tó bí mi. kí lẹ sọ pé wọ́n ṣe gan-an. ìyá mi mo kọ́lé wọn ní kí n má kó lọ síbẹ̀. wọ́n lẹ̀ gbọ́dọ̀ gbélé tẹ́ ẹ kọ́. gbọ́dọ̀ gbé bẹ́ẹ̀. january pákórè páànù rè ọjà àgbáre mo fẹ́ kàn mo débẹ̀ january ó tún ti wó ó ní kí làwọn màmá wa sọ mo ní kí ni wọ́n fẹ́ sọ ẹlẹ́ẹ̀kẹrin rè ẹlẹ́ẹ̀kẹta rè ó ti sú mi ló bá wá bá màmá ó ní màmá ṣé kò ń bá tó ń kọ́lé yìí tá a lẹ́nu hm ni ó wà ok. ó ní ṣé kó n bá tó àwọn kọ́lé màmá ní tó ọlọ́run àgbọ̀wọ́ ẹ̀ ṣiṣẹ́ o nǹkan tá à ń sọ láàrin three months ilé yẹn ti parí bí ilé yẹn ṣe parí ká má fọ̀rọ̀ gùn ní ní hm ah mo ní kí ló dé kò hm. ṣe ní fifteen years ago òun ló máa ń bá mi gbé ọ̀kadà nítorí pé ojú olóòótọ́ sí mi gbogbo ìgbà yẹn náà awuyewuye pé mò ń fẹ́ mò ń fẹ́ ó ó pọ̀. kẹ́ tó wá padà máa fẹ́. ìgbà yẹn ilé bàbá ṣe mo mọ̀ ó dẹ̀ mọ̀ ilé bàbá ọmọ mi mo mọ̀ mi fẹ́ fifteen years back ta ti ń ṣe business títí tó fi parí ilé yẹn tí mo fi ń wọbẹ̀ sùn mi tí ì fẹ́ iwájú ọbẹ̀ rí kò sí nǹkan tí mi lè fi bóra nígbà tí ìyá mi wá ní kí n lé ah, mo wá ní wọn ṣe bẹ́ẹ̀ o èèyàn ò lè fojú olóore gùn gì Kọ́lá wọ́n ní kó má wá sọ́dọ̀ mi mọ́ ó ní ah, òun ò ṣe òun ṣàlàyé fún ẹ pé òun náà níyàwó òun fẹ́ rí màrí béèrè lọ́wọ́ màmá kí náà máa gbà gbà tí wọn náà ò dẹ̀ sọ pé o fẹ́ fẹ́ bàbá ṣe mọ́ mo ní mi lè padà síbẹ̀ mo pé nǹkan tójú mi rí ẹnu mi ò lè sọ tán nígbà tí mo wá pé ọdún kan nínú ilé yẹn mo sick ìjì wá ṣí ilé yẹn bíjì ṣe ṣí ilé yẹn ah, mo sick ni wọn kẹ́ni gbé mi jáde láàrin wákàtí kan tí wọ́n máa gbé mi jáde ìjì bá ṣílé kó máa gbé mi lọ́dọ̀ màmá mi mhm. bó ṣe gbé mi dọ́dọ̀ ìyá mi mhm. wọ́n ní ṣé mo lóyún ni mo ní mi lóyún wọ́n fún mi ní chloramphenicol wọ́n dà sóge ìwà mọ̀ nǹkan tán lọ lọ́n kitchen dà sí bọ̀bọ́ yẹn bẹ̀rẹ̀ sí fún mi lóye yẹn mo bẹ̀rẹ̀ sí bleed ah màmá kí ni ìjọ kan ṣe fi kan ṣé kan máa ń ṣiṣẹ́ fún chloramphenicol mọ́ typhoid ni wọ́n wá sọ fún mi pé kí n gbẹ́nu mi sàn ó dáa ọmọkùnrin tó wà lẹ́yìn ẹ̀ mo ní kò le mu ni kí ló dé ní kí n le tí ò bá gbé mi débi ilé mi ìmọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ tí ilẹ̀ bá máa fi ṣù. mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan. yes sir. lẹ́yìn ìgbà tí màmá ní kẹ́ má kó lọ lé yẹn mm. tẹ́ kó lọ mm. ẹni ilé yẹn ṣí ilé yẹn ṣí ẹ wá padà ẹ wá ní kán gbé yín mm. ilé màmá náà rẹ tí wọ́n á ní kán gbé yín lọ. bẹ́ẹ̀ni. i don't understand. bíbélì náà ni. màmá ò tilẹ̀kùn pé má wọlé wọn sọ bẹ́ẹ̀ wọn ní kí n má wọlé. àwọn náà dẹ̀ fún yín ní oògùn. bẹ́ẹ̀ ni. ṣé ìmọ̀ pé kò yé mi mọ́ ṣé ìkẹyìn náà bára mi tí mo jókòó sí kò lè yé yín náà mọ́. kò yé mi náà mọ́ àárín yẹn ti dàrú. ẹ̀dùnná á tún mú ẹja gbọ́rọ̀ láti ẹnu màmá. kò bàjẹ́ fún gbogbo yín ayé ò ní fọmọ dà yín láàmú ẹ ṣe sá. mo wà ní skul níbi mo ti ń tajà ní golden cross ó sáré wá bá mi ó ní màmá mi ó ní bàbá Abíọ́lá fẹ́ ta ọ̀kadà kan fóun kí n jọ kí n yá òun lówó níwájú Ọlọ́run àtèèyàn ọba tá a gbọ́dọ̀ porúkọ ẹ̀ jẹ́rìí rọ́ mo mú owó yẹn dání mo mọ̀ pé tí n bá fún direct kò ní fún mi lówó yẹn padà mo láti gba orí ẹsẹ̀ ẹlòmíì òun ló jókòó yìí mi lè dínà ẹ̀ tòró fi bú mi mo lọ bá èèyàn ní ọ́fíìsì ẹ̀gbọ́wọ́ yìí màá ní kọ́ ọmọ mi wá bá yín kẹlẹ́ ilẹ̀ fún ní owó yìí hmm. seventeen thousand mo kó yẹn lẹ̀ mo ní ó dà lọ bá Mrs. Kayode lọ́ba adá ẹ̀ lóhùn ti lọ́ba sọ n ṣáà lo bóbò bẹ́yẹn ó dẹ̀ lọ́bẹ̀ wọ́n fún ní owó yẹn seventeen thousand seventeen thousand tí mo fún nínú seventeen thousand mi ì rí làjìgbà nú ẹ̀ ń lójókòó yìí. again despite pé ẹ tún gbé gbàbọ mi. ẹ. mo ní tòun ti bẹ́ẹ̀ tún ṣe gbé gbàbọ mi rẹ̀ nígbà tí. bẹ́ẹ̀ ni níwájú ọlọ́run àti èèyàn ó dùn mí tí ìṣe bá ṣe cultural day tó ń ṣe ní school wúmọ̀ yẹn á tẹ̀lé mi wá. mi mind ìmí ìtúnṣẹlẹ̀ olóòfẹ́ lọ rajà ilé ilé ya ń bọ̀ wọ́n tún ṣàgó lómi wọ́n tún fún ẹ ní another nine thousand ọmọkùnrin burúkú tó ń pè ní ìṣẹ̀hùn yẹn òun ló mi ní five thousand through school mo dẹ̀ gba ìyókù nǹkan àwọn á dẹ̀ máa fún mi ilé tó ń sọ̀rọ̀ ẹ̀ ọlọ́run fún gbogbo yín àmín nígbà tó bẹ̀rẹ̀ ilé yẹn ó kọ́ lóòótọ́ mo wá pè gẹ́gẹ́ bí ìyá àtọmọ ní ilé tó ọlọ́run abẹ́ ẹ gbé o ṣùgbọ́n mi ìfẹ́ kó dá ibẹ̀ gbé hmm. kọkùnrin mi máa máa ká ẹ mọ́ hmm. nítorí ọkọ àárọ̀ tó fẹ́ ò jáwèé fún ìjọ tí máa wá lọ síbẹ̀ mo wá bá bọ́ọ̀ tó ń pè ní hm yẹn mo bá níbẹ̀ ah, inú mi bàjẹ́ mo ní ara ohun tí mo sọ ló ṣẹlẹ̀ sọmọ fún mi ṣáà jèbù rẹ̀ hmm. tìmílẹ́yìn tó ń wí ó ní ọdún tó lò lọ́dọ̀ mi tọmọ yẹn bí n bá pè máa ní ọmọ yìí èdè ẹ ò yé mi o báyìí báyìí báyìí ló ń ṣe o ẹ̀yà níṣẹ́bọ́dọ̀ yín ló wà ẹ̀yin náà ẹ lọ tọ́jú ẹ̀ wọ́n sì ṣe tọ́lọ́run rán mi mo tọ́jú tìmí lẹ́yìn ìfẹ́ kọ́ ọmọ ọmọ mi yàwé hmm. wọ́n bá pè é ajá. wọ́n á pè é kòkò tán fi ṣe é. so mo á ṣe bẹ́ẹ̀ so bí ó ṣẹ́yún ni o náà gbé wá bá mi nílé òun ló dúró yìí that man that boy lóòótọ́ ọlọ́kadà ẹ̀ ni òun gan bu ó ń bàjà ló wá sọ́dọ̀ ẹni tó ń rí òhò ẹ̀ ìyẹn pẹ̀lú tó bí mi nínú lọ́rọ̀ yìí hmm. ó dẹ̀ mú ẹ ó kọ̀ yẹn sí gbogbo àwa fámìlì tó hmm. ti yé yín sá ok nígbà tí wọn tó máa gbé wá sílé mi ó ń bleed ni ah, mo ní Tóyìn ó kì í ṣe menstruation kí ló fà á. wọ́n má lè wọ́n kì ṣe menstruation. kì í ṣe ẹni lè jẹ́rìí ẹ̀ wà láyé. wọ́n ṣe menstruation rí. kì í ṣe adẹ̀ àgbẹ̀ ẹni tó ń tọ́jú ẹ̀ wà ọ̀dẹ yìí ni àfìgbò dé tóun kí leléyìí ní menstruation kò sí wàhálà menstruation lè jẹ́ ń ya bí ìjọ márùn obìnrin lèmi náà bí amọ̀ sí ni mí kò sí wàhálà ó wà lọ́dọ̀ mi bí ìjọ mẹ́rin ìjì atẹ́gùn òjò tó kọ́kọ́ máa rọ̀ inú ilé mi ló wà tójò yẹn ṣípànù náà wá sọ fún mi pé òjò ṣípànù ilé mi òjò ìjì tó fẹ́ yẹn ó bà nǹkan jẹ́ púpọ̀ ní eré àdán ọmọ yẹn mi lè lọ wọn wá gbé ọmọ mi kan dìde lọ chẹ́ẹ̀kì ibẹ̀ yẹn hmm. ìwà àtọ̀rẹ́ ẹ̀ gòjìà ìgbà táwọn ọmọ mi máa dé wọ́n ní gbogbo páànù yẹn ó ti squeeze pátápátá àwọn ọmọ mi yẹn ló lọ sa gbogbo igi yẹn ok kò sí wàhálà òun wá wà nílé mo sì ń treat ẹ ìhùn gbà ibi tí mo ti ń treat ẹ mo kó five thousand lẹ̀ pé kán gbé lọ sí ọ̀dọ̀ ẹni tó ń treat ẹ nígbà tọrọ ẹ ò yé mi ó ti kú tán ó ti dákú tán tọmọ mi ò lè dìde mo ń láti ra lucosade ń sára oríṣiríṣi tó ara ẹ lè fi padà sípò òní ilé tán lówó wọn àìtí kó yẹn sọkàn wọn àìtí lọ síbẹ̀ o àní rí dààmú ìgbọ̀dọ̀ ọmọ mi máa lọ sínú ilé yẹn kò sọ fún mi ó jáde láàárọ̀ ó fẹ́ dé ó fẹ́ dé ó fẹ́ dé ọmọ mi ò dé mo ń láti gbó ní kí ni mo ń fi fóònù mọ́nítọ̀ ọ̀hún sí èyí tó wá ṣẹlẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta yìí làwọn kan wá bá mi ní ṣọ́ọ̀bù náà màmá o wọ́n láwọn rí tọmọ mi gbé máa bánà sílé tó ń kọ́ mo ní bánà nílé tó ń kọ́ kí ló bá ilé tó fi tó fi orúkọ àwọn ẹ̀ rà ilẹ̀ tó forúkọ àwọn ẹ̀ rà kò ní ṣeé ṣe give me that eh, kínní. wọ́n fẹ́ tà á. bẹ́ẹ̀ ni mo sọ mo dẹ̀ lòdì sí fẹ́ ta lé mọ́ mọ́ra ẹ̀ lórí igi àpò ẹni tó ń gbé kiri òun ló ní kó lọ́ọ́ ta ilé yẹn kó tà á ó sọ ó ní kó tà bó bá ta òun á lè dànù bó wọn bá yà ń wèrè wọn á ṣe rádaràda still náà mi fọwọ́ sí gbogbo family òun ni ọmọ mi ló lòdì sí èmi tí mo jẹ́ yẹ mo lọ pamọ́ ilé ẹ̀ tí mo ní kó jáde ọmọ mi láti náwó sókè ṣé ìyálẹ̀ yìí ìyá tí ò fẹ́ kọ́ ọmọ ṣe rere ó ń nà báyìí mo ní kí n sòdì ọ̀rọ̀ mo ní kí n má sọ mo jèbù rẹ báyìí mo ṣe báyìí mo ní ṣe èmi tó àwọn ọmọ mi kan wà ní ẹlẹ́sìn mẹ́ta wọ́n ṣà ń gbóhùn nìkan wá jáde ó ní màmá mi ẹ̀yin lè má bí ìyá àwọn ṣé tóun ló ń sọ̀rọ̀ sí yín báyìí kí n kúrò ńbẹ̀ àwọn tàdúgbò ńbẹ̀ wọ́n dẹ̀ dìde wọ́n mú mi mo dẹ̀ kúrò ní ọ̀dọ̀ ẹ̀ mò ń lọlé bọ́ọ̀ yìí mo ní mi gbọ́dọ̀ rí lẹ́yìn ẹ̀ torí mi ò fẹ́ bí kìlàlà ni kò bá wa ṣe ń lé tó dẹ̀ di pé imú ẹlẹ́dẹ̀ wọ ọgbà mi ò fọwọ́ sí ìrìn àjò wọn àti ẹ̀ mo ṣe máa rójú ọmọ mi láti bí oṣù mẹ́fà bí n bá pè lórí aago kò ní gbé bọ̀bọ́ yìí ló máa gbé àní kò sí nílé mo tún fẹ́ lòmíì ṣe ẹlẹ́rìí pé bá mi pe nọ́mbà yìí n bá parọ́ ẹ mọ́ ẹ tẹ́lẹ̀ da ìsì àjẹ́ mi ṣe bínú mi ló ti jáde ìwọ yìí tí báyìí pé mo ti jó ẹni tí mo jókòó tì máa tẹ́rí ẹ bá máa parí èjò àjẹ́ èmi wọ́n sọ pé okùn ẹ̀mí ìwọ wà lọ́wọ́ mi ó máa tọrọ ìdáríjì lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n lòdì sí ẹ ìwọ ló dẹ̀ kọ̀yìn sí wọn ṣọ́ọ̀bù tó wó ẹ̀gbọ́n ẹ̀ tó wà ní kínní wọ́n ní kán lọ ṣáàtì ṣọ́ọ̀bù mi kán wá kán gba ṣọ́ọ̀bù mi fún ẹ̀ ṣùgbọ́n ẹ̀rìn tó rìn ni ò jẹ́ kọ́ ní kálukú dá sí ẹ̀ ó wá ń rojọ́ káàkiri pé wọn ò fa ẹ mọ́ra wọn ò ṣe wọn ò mọ̀ ṣùgbọ́n inú mi dùn ó ti fẹ́ di ara ẹ̀ síta. ọkọ wọn náà wà bí. ó wà bí ọkọ àárọ̀ tó bímọ mẹ́rin sí rè tó lórí burúkú kan gbọ́ ọmọ mi sínú ilé àwọn ìyá ẹ̀ ní ìyá oníbàbà tó wá bọ̀ ọmọ mi sínú ilé bí bá gbé fòdò níjẹ́ kó gbé. ẹ sáré má bọ̀. Ah, ah bí yẹn ṣe ń nà ni mò ń gbọ́ information kó nà ta ló fẹ́ lọ gbà ẹ́ wọ́n ibi tí tó dìde ó máa já dànù. ó tún gbé ìwé ilé ọkọ ìyẹn wá fẹjọ́ sùn lé. ìwé lẹ́yìn. ó mu wọ́n dẹ̀ bí léèrè pé ìwé tó o mú bàbá sọ́mú ló mú ìwé lé òun tí báyìí kó jẹ́ ọmọ tó rí ẹ̀ ò pé ẹjọ́ nílé ni tó rọ́ ọmọ mẹ́rin ló fún un ìyẹn rí ọlọ́mọ méjì ni tẹ́lẹ̀ ìyẹn wá bá mi ń gbà tó owó délẹ̀ ìyẹn bàbá ṣeun ó ní owó tó wà lọ́wọ́ tó ẹ fẹ́ fi jọ kó fún ẹ tẹjọ parí ó ní kò sí tó jọ tó after two yẹn kò lè fún ẹ jẹ́ kó náà fi owó yìí kó fi ra ilẹ̀ fún àwọn ọmọ tiẹ̀ ó déwájú ó dẹjọ́ ó dẹ̀yìn ó daṣọ irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ yìí ta sọ pé owó ti wà lọ́wọ́ òun yẹn dẹ̀ níyàwó kan tẹ́lẹ̀ kó tó di pé fẹ́ òun lèmi ṣe sọ pé kò lè ṣeé ṣe jẹ́ kó náà fi owó yẹn kó fi ra ilé fún ọmọ tiẹ̀. ẹ jọ mà kí ni bánà tí màmá mú ń lọ wọn lára ilé yín làwọn ti ká. bẹ́ẹ̀ ni àwọn tó wá sọ fún mi mo sọ fún wọn pé kán jọ kán lọ bá mi já bánà. kí ló dé tẹ́ fẹ́ ta. ṣe ẹ jẹ́ kí n mọ̀rọ̀ yẹn ní látòrí ìgbà tí wọ́n sọ pé àwọn wá sọ́dọ̀ mi wọ́n jí wá sọ́dọ̀ mi lóòótọ́ wọ́n bá kọ́lá wọ́n dẹ̀ pé jókòó wọ́n ní kí ló fẹ́ fọlọ́mọ mẹ́rin ṣe mo ti ní kó padà lẹ́yìn ẹ̀ jẹ́ kó máa já gídogìdo ẹ̀ káàkiri o kò lórí ọkọ kí ló fẹ́ẹ́ fi ṣe ọlọ́mọ mẹ́rin má ṣe lóore kankan mọ́ yà fún ó wá ní màmá òun nìkan láàrin gbogbo ìrìn àjò yìí tó náà lè lọ́rọ̀ tó fẹ́ sọ mo ń fi wọ́n fọṣọ ni o mi ì sọ anything nígbà tí ilé yẹn wo tí mo padà sílé wọn tí mo fẹsẹ̀ lélẹ̀ lórí ìdùbúlẹ̀ àìsàn yẹn ṣe rí pé mò ń mu ní pọ́ìntì hmm. ẹ̀gbọ́n mi ọkùnrin Samuel ó dé lálẹ́ ọjọ́ yẹn ni mo jáde sí pálọ̀ tí mo wò tẹlifíṣàn. sáwọn náà sí ní nàìjíríà báyìí. ó rà àwọn wà ní ọ̀dọ̀ wọn náà ń gbé. ó ní ilẹ̀ tó ń báwo la rẹ̀ mo ní mo ti wà ókè ó ní iṣẹ́ ò ti gbádùn dáadáa mo lọ́lọ́ ń ṣeun ló wò tẹlifíṣàn. Hmm. òun kò gbẹ́ ẹ̀ kan ni o sórí ilé tó wà ilé bàbá wa ni mo ní bẹ́ẹ̀ ni ó ní obìnrin kì í jogún ilé bàbá ẹ̀ ọkùnrin ló máa ń jogún ilé bàbá ẹ̀ ó ní agolo sìmẹ́ǹtì agolo kan miliki sìmẹ́ǹtì ó lè rí o má fọkàn sí o lọ tó oṣù káàrú ẹ mú ọlọ́run mú ẹ ṣe báwọn ti ní kó má kó lọ bẹ̀ eégún tó kọ́kọ́ jó ìran ló máa wò gbẹ̀yìn o máa ń ṣe bí ẹni pé o gbọ́n ni ọlọ́run dẹ̀ ti wá mú ẹ ó padà wá bí àpò ó padà wá bí ọ̀rọ̀ yẹn tọ́ọ̀chì mi mo wọlé lọ ń sunkún pé ah ṣé nǹkan tó yẹ kí bùrọ̀dá Sam sọ fún mi rè lójú ìyá tó bí mi ìyá mi wà ń pálọ̀ àjòjò kò ní lọ ṣe kí ni bánà pẹ́ fẹ́ ta wá dára lé yín. ó ni mò ń bá bọ̀ yìí ẹ jọ̀ọ́ bàbá mi àyà mi pòrúurú mo kúrò nílé mo wá lọ sílé yẹn fúnra mi mo wá rí bó ṣe wú mo dákú wọn pè kọ́lá pé ìyá ṣéun ti dákú ó wá gbé mi bó ṣe wá gbé mi mo lọ sọ́spítù mo lọ yanjú ọ̀rọ̀ mi ẹ̀yìn yẹn làwọn ẹ̀gbọ́n mi tún dìde páwọn làwọn nílé wọn lọ kọ oríṣiríṣi nǹkan síbẹ̀ pé tí n bá ti dórí ilẹ̀ yẹn kan sọ fáwọn ilé mi ah. wọn lọ sórí ibẹ̀ ẹ lè jẹ́ ká pe àwọn ará àṣìbá o ah ṣé wọn máa ta tẹ. ẹ lè jẹ́ ká pe àwọn ará àṣìbá o àwọn community ẹ jẹ́ ká pe wọn o. sórí this boy kó lọ tú ọmọ mi sílẹ̀ níbi tó dé mọ́ o ṣé ó ti yẹ báyìí wọ́n dẹ̀ ni bó ṣe ń ṣe nìyẹn àwọn obìnrin tó bá ti tọ́wọ́ ẹ̀ bá jí ló máa ń hábọ̀ wọn sílé ṣùgbọ́n eléyìí eléyìí ò rí ṣe kó lọ tọ́wọ́ ẹ̀ ń bẹ̀ o kò sẹ́ni tọwọ́ sí i tó ti yẹ kò sẹ́ni fi ọwọ́ sí i ó wá sọ ọmọ mi di ọ̀tá inú ilé èmi tí mo jáyẹ ọ̀sọ́ dìbẹ̀ ńgbà tí ilé wó gan tí mo lọ bẹ̀ ọmọ mi sọ fún mi pé ńgbà tó ń kọ́lé èmi nílé adìyẹ ló ń kọ́ ilé wó tán ẹ wá ń kẹ́sẹ̀ lẹ́sẹ̀ bọ̀ èmi lóyìn sọ tè ń bu yẹ̀pẹ̀ sí mi lẹ́sẹ̀ báyìí ṣé mo sọ̀rọ̀ àbí mi sọ̀rọ̀ ìbí ó wà ń bẹ̀ àbí ó sì ń bẹ̀ mo jọ wẹ̀ yín méjèèjì mi ó láyà àyà kù ẹ̀ bí ìkànnì mu ṣùgbọ́n tó hmm? ti yẹ. ẹ ní sọ̀rọ̀ torí nǹkan tó hmm. ṣẹlẹ̀ yẹn lẹ́fẹ́lẹ́fẹ́ ta lè. Ah, eh, mo fẹ́ lánàá nígbà tí mo wá tún gbìyànjú pé màá gbé sókè. Okay mo gbé sókè mo tún kọ́ mo kàn ìjọ tí mò ń kàn lọ́wọ́ òjò ńlá kan tún rọ̀ ilé ọmọkùnrin tó ràn mí lọ́wọ́ yìí ah! òjò ṣí gbogbo ilé ẹ̀ ó wó gbogbo ẹ̀ délẹ̀ kápẹ́ńtà mi sọ̀kalẹ̀ wọ́n pè mí láti ilé màmí pé kí n máa bọ̀ ọ́ pé nbo ni kọ́lá wà mo ló ti lọ bá mi gbé àwọn fìyìn àti fìyìn kẹ́mi ní skul wọ́n á lọ lé wọn lẹ́lẹ́sìn mẹ́ta mo bá ilé tó ti kọ́ tó ti bò ó wó di yẹ̀pẹ̀ èyí táwọn tẹ́ńtì wà ń bẹ̀ ó ṣì dì omi ti wọlé àwọn èèyàn ní kí irú kí leléyìí ah mo wá ní kó jẹ́ kí n ta ilé yìí òun ní kí n má tà mi ìgbúdọ̀ tà á mo ní kó jẹ́ kí n tà á ilé ti wó lẹ́ẹ̀mẹ́rin ẹ̀yìn ah! yẹn àwọn ẹ̀gbọ́n mi lọ bẹ̀. ẹ̀mẹ́rin kẹ̀ o máa ń ṣokòbó o. àwọn ẹ̀gbọ́n mi lọ síbẹ̀. ò ń kúrọ̀ o. èmi mo ṣáà mo kọ. ẹ̀kọ́ sonilé wa wọ́n ráṣìbà wọ́n máa pè wọ́n yù. ẹ̀jẹ̀ kan pè wọ́n. wọ́n pè wọ́n ẹlẹ́rìí wà ẹnu ẹ máa dùn òwò ẹlẹ́nu pẹ́ tí ìbá pẹ́ mo respect wọn á wọ́ ẹ mọ́lẹ̀ ni àgbà tèmi ò ń ṣe àgbà tí ò lè ṣe kínní who are you ẹnu ẹ máa dùn ah, ẹ ń parọ́ lójú kòròjò olókùn ìyá ẹ òkun ẹ ẹ̀mí ẹ wà lọ́wọ́ ìyá ẹ ṣé wọn mo kọ́kọ́ bí mi ibi kẹjọ ọmọ ló wà sí mi kò sí ìtí mo pajẹ èyí tí ìyá ẹ gan mo gbé lọ́mọ ọjọ́ mẹ́fà kò kú ó wà lọ́wọ́ mi ìwọ kúrọ ọmọ yìí léwó lẹ́ẹ̀mẹwàá mẹ́tàlá nìyí wèrè tó ń bá káàkiri. àṣewọ làkọ́bí inú ilé mi ni gbogbo àwọn ọmọ mi wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ tì ló ṣe é ó kọ̀ yẹn sí mi ẹni tó lè jẹ́rìí sí gan wà ládùúgbò mi ìwọ tí mò ń kú lé lórí olóko ẹ̀mí ẹ̀ wà tó tó tó tó gbára káàkiri àdúgbò kí ló dé tọwọ́tọwọ́ mo fi ń bẹ́ẹ̀ lò tó ń jẹ tó ń jẹ you you are an ingrate mama. yes sir kò ní bàjẹ́ fún yín. mo pẹ́ ṣe ń bínú tó náà mo sì tún rí kinní kan nínú ọ̀rọ̀ yín pé ẹ sì nífẹ̀ẹ́ obìnrin yìí ah, ọmọ yìí. tó <laughs> èmi mo lẹ́ni tí wọ́n lè pè tó lè jẹ́rìí mi gbogbo ọmọ ọlọ́mọ ni mo kó dání ládùúgbò tí mò ń tọ́jú ọmọ tí àgbọ̀n ẹ̀ ó wà lọ́dọ̀ mi lórí pé wọn ò gbé ìwé ọkọ abílẹ̀rẹ̀ ń ṣépè ọkọ dẹ̀ lọ fọlọ́pàá mú ẹ mo sun ẹkún ni ìkan náà ṣe bá kọ́ bí mi rè ta ló pè ẹ́ àánú ló pé ó ní tí màmá yín bá kú torí ọ̀rọ̀ tó ń ó ní ẹ̀ máa ẹ̀ máa jẹ̀bi mo ní mi lè kú ṣùgbọ́n mo ń sunkún mo tún mú mọ̀tínà mo mú àwọn drinks ṣá tó mo béèrè mo ní ulcer patient ni ni mo mú kinní yẹn mo tún mú lọ sí police station ngbà máa débẹ̀ pẹ̀lú woman tó sì mí lọ bọ́lá àmọ̀tẹ́kùn òun ló ṣe kínní ní school hmm. golden cross tẹ́lẹ̀ bó ṣe rí mi báyìí oní girama kílẹ̀ ń wá ó ní wọ́n ti ní kàn máa lọ ó ní kí n jókòó ní kí ni mo tún ń wá ó ń láti sọ fún mi pé kí n lọ tọ́jú ẹ̀ dáadáa nǹkan míì ti wọ̀ ọ́ níṣẹ́ òun. inú mi ò dùn rárẹ̀. sáà. bẹ́ẹ̀ni. ó ní nǹkan míì ti wọ̀ tó ń kọ́ lélẹ̀ torí èmi náà rí i pé kì í ṣe lùpẹ̀ rí. ẹ tó dùn mí jù lórí ọ̀rọ̀ yìí ni pé. Pe ọ̀rọ̀ yìí kò bá bẹ́tà ní abẹ́ aṣojú orí rédíò lọ ó dẹ́ dùn mí sẹ́yìn náà wá fún níwèé ńgbà tí a pè mọ́. ẹ̀mí ní sà ìgbà tí mo wà nílé tán wá fún mi mo strong wọn láti ní ẹ wo ewu orí mi rèé kí náà kọ sínú ìwé wọn láwọn ọmọ wọn ní láti amsat mo ní tí n bá mọ ohun tán kọ sínú ìwé mi ò lè gbà ẹ máa lọ dákun má bínú. àìsàn ah, mi. Ah, dákun torí Ọlọ́run ẹjọ́. ẹsẹ̀ mi. No, no, no, no, no sẹ́rí sẹ́rí mọ́mí ẹ̀ ìgbà ìwé yẹn tó bá ṣe pé ìwé yẹn àti gbà á ta ni mo gbà á tí n bá rẹ̀ ni mú mi wá mà ti wá síbí tẹ́ bá bí mo ṣe rìn gan ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹgbẹ́ mi mi kò lè gbé ohun tí mò ń gbé ṣé mo ti lọ skul lọ tajà ṣé mo béèrè owó lọ́wọ́ ẹ̀yin ọmọ náà tẹ́ bá fún mi màá súre fún yín tí n bá tún ní màá tún ní kẹgbà torí ẹ̀yin ọmọ mi nìkan fọ́lẹ̀ ṣe mí lóore àwọn tí mi expect kan fún mi lóore bí ráìsì pé wọ́n tó ẹ̀ bá ráìsì inú ilé mi màá tún bù fún ẹ lọ wọ. ó dùn could have been better off air. ó padà lẹ́yìn ọmọkùnrin yẹn o. mama hmm. ṣé àǹtí kí lórúkọ yín. adétòun. ṣé èsì lè dáríjì àti tóun tó bá ṣe ń tẹ́ fẹ́. màá dáríjì hmm. tó bá ṣe màá hmm. dáríjì àjẹ àfọlẹjà sílọ́dà gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣe wọ. nítorí ó kọ̀yìn gbogbo ó kọ̀yìn ara ẹ̀ sí gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀ èmi ń pè ẹ́ lórí aago ìwọ ń gbé fóònù mi. ọ̀n ah, ah. bọ́ màmá